gbádùn. ẹ̀sán àṣẹ o gbogbo ẹ̀yin àṣebàjẹ́ ẹ̀sán máa ń bọ̀ ah, ah. o. ìyàmó. ah ṣìgóògò ẹ̀gbọ́n lá ẹ̀gbọ́n àgbà ẹ̀gbọ́n tuntun àlàáfíà ni ah, ẹ̀gbọ́n báwo ló ṣe lọ ṣe ti ṣetán lẹ́nu iṣẹ́ nìyẹn. mo ti ṣetán jàre mo ti ṣetán kó máa lọ lé nìyẹn afa kí ló ṣẹlẹ̀ ibo ló ń gbà bàbá yìí. èmi ń bọ̀ láti ilé ni jàre wọ́n pè mí láti ọ̀dọ̀ màmá pé ó tún ṣe wọ́n bá kan. ó tún rẹ̀ wọ́n again. ó rẹ̀ wọ́n díẹ̀ náà wọ́n ní kí n sáré yọjú sí wọn àmọ́ tí n bá tètè ṣe tán bẹ̀ máa padà sọ́jà ìyẹn tó bá jẹ́ nǹkan sì lè ṣe é ṣe fún mi lọ́jà àmọ́ tí n bá rí i pé kò sí nǹkan kan tí mo tún fẹ́ mú mo ń lọlé àbí kí nǹkan wá yọjú sí i èyí Ah. wo nà látàrọ mo di ṣiṣẹ́ ń bẹ̀ ṣé mo sọ fún ẹ pé pé kò sí kankan ah. five hundred naira lọ́gá yẹn fún mi. ọ̀gá yín ọlọ ó tún gbé mi ṣégbè lórí five hundred naira. olórí burúkú lọ̀gá yín. Ah, ọlọ ìfà tẹ̀mí ìrírú eléyìí. àmọ́ ìyanu ayọ̀ àṣẹlẹ̀ ẹ ṣáà faradà àṣẹgbọ́ ọlọ́run àṣẹ ìyanu. àmì àkí mọ́ mi fún mi ṣogbọ́ tó bá mi kí wọn. ọlọ́run àfẹ́ àfẹ́ yẹmọ. ẹ mi lékì. yẹmọ ṣìgógò ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ ni ò ká máa rọ́jú. látàrọ ẹ ṣe fún mi mẹ́ta. ìkòkò tí ó jà tá o ìdí rẹ̀ á gbóná. ránṣẹ́ máa lẹ fẹ́ gbówó àbí. ṣe china ọ̀gá tí ń complain na. Ah. ok ah. ẹ máa ṣe bí olórí burúkú ń bẹ̀. ẹsẹ̀ mi ẹsẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ mi. wọ́n lè ṣe ṣe. ẹsẹ̀ mi. kí ló ṣẹlẹ̀. ẹsẹ̀ mi kí ni kí ni gbogbo ilé báyìí ó ní tó de gí ẹ náà kí kí kí wọ́n ẹ́sìmọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ sọ́ni ti dàrú ni kílẹ̀ ìfọwọ́ tẹ̀ fi fi ẹyin fẹsẹ̀ kọ́ kílẹ̀ ń wò tẹ́tẹ́ tẹ́sẹ̀ fi fi ń dókin ni bá mo ti fẹ́ sọ mo sọ mo ti gbọ́wọ́ gíba mi ò lè dìlíbà gi kí ló ibú kò lè lè ẹwẹ́ dìde jẹ́ dìde jọ kẹ́kẹ́ wá bí kọ́ńtà kan ṣe ra yín jọ èmi ò ní ká wá fẹsẹ̀ dá bíbá èrò èmi ò mọ̀ kí mo fẹ́ ṣe ń pa ilé o. òkè má bí sọ́mi onígídé ẹ̀rẹ́ ti gẹ̀ ẹ́ ń sìn ẹ̀yìn ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú ẹ̀tú oh god mọ̀kọ́ tá a máa ṣe bí mọ̀kọ́ ṣe o. ẹ gbá òkun kan kó fi ṣe kí níjàre kẹ gbà mí lọ ẹ wo èmi ò ráyè ògo òṣì ń bá kiri wọ̀nyí o èmi ò ráyè òṣì o èmi ò ráyè òṣì o máa gbẹ́sọ̀ olùkọ́ kiri ṣé mo rán yín sẹ́ni. má tọ́jú yín ṣe òṣì kiri ẹ máa máa parúgbó ara gbé kiri ẹ ó dẹ́ tètè ẹ tún wọn gbígbé àpòjù yóò jẹjẹjẹ ọtí bọ ọtí bọ ọjọ́ kan tó yẹ. ẹjọ́ wa ẹjọ́ wa ẹjọ́ wa inú ẹ tẹkẹ o kí ló ṣe wọ́n báyìí. ẹ ṣe fún treatment ní kí n fún wọn àbí. gbogbo ẹgbẹ́ ẹ kàn dá gbogbo ẹ sórí ẹ ẹ ṣàwọn àṣẹ gbogbo ẹ lọ. ẹjọba ẹ dá ẹ dá ẹ tó ẹ yọwọ ẹ yọwọ ẹ yọwọ. Take it, what is it? What is it? What is it? Ẹnu ẹ̀ ṣe kíá, ẹ jọ. Ẹ ní sùúrù. Ẹ rọra o, ẹ jòkó dáadáa, ẹ jòkó dáadáa. Ẹyọ owó, ẹyọ owó, ẹyọ owó. Àníkẹ́ ní sùúrù. Ẹ dẹ̀ wá ń ṣe bí ọmọdé báyìí ẹ ṣe kí <laughs> ẹ máa nọra yín ẹ wò ó ní ká máa nọra yín ṣe ìjàlẹ̀ ń jà yàtọ̀ ṣe ìjàlẹ̀ ń jà yàtọ̀ àbúrò ilé o ò lè jà bí màá fọ́ kí ni ìmọ̀ ẹ lórí ṣé bá ṣe ń jà nìyẹn ẹ jẹ́ ayé mọ́lẹ̀ abẹ àwọn ilé ìjà wèrè. mo kú o. o ti jà tán àbí ok ọjà ẹjà ẹjà ẹjà fún mi. ọ̀gá ìmọ̀ bínú yẹ́ mo kú o mo kú o yẹ́ yé ọ̀pá mi o. ṣé mo ní kó o ká tẹ̀ ẹ̀ sókè só jẹ́gẹ́ bí obìnrin tó ń ká tẹ̀ ẹ̀ sókè só ní kó lórí burúkú ni ẹ kí tó ń ká tẹ̀ ẹ̀ sókè wá gbọ́ o ẹ̀yin jí owó àbí mo fọ́ o ọmọ tó rí inú ẹnu ẹ̀ ló fojú ẹ̀ gbolẹ̀ báyìí. ọ̀gá ojú mi lè o. ojú mi lè tì olórí burúkú ni ẹ ọ̀lẹ olè ta ló jí gínú ẹ̀ méjì ta ló dẹ̀ ń jí owó. ọ̀gá òun ni àbólóbùkù èsì wájọ kòláàbò rẹ̀ ọ̀gá irọ́ ní pamọ́ mi ò torí mo fẹ́ sì tẹ̀ lórí oníṣẹ́ púrọ́ mọ́ mi o. ẹ̀yin jí owó mi rapo òsìrì ẹ̀ tó wá sọ pé ẹ jí owó mi torí pé lórí burúkú lẹ̀ ẹ̀yin yéèjì mojọ́ tí mo ti mọ̀ pé ẹ̀ lè jèrè iṣẹ́ yìí ẹ̀yin ọmọ dáadáa kílásì ti wọ ẹ̀sìn wọn jeans tó dá mo ti mọ̀ pé lórí burúkú ló fẹ́ yà ẹ̀yin jí owó mi ẹ̀ fi ah, alájà ó tiẹ̀ da tẹ̀ dé ó tiẹ̀ da ṣé ẹ mọ̀ pé láti wíwá fún yín pé wọ́n jí igi yín pé igi yín pé igi dín bíi mélòó kan àwọn tó ń jí igi olórí burúkú àwọn náà jí igi ló wá dé tẹ̀ ń jalè ṣébi tẹ bá fẹ́ nǹkan ẹ dẹ́ bọ́ ga yín sọ̀rọ̀ nǹkan ẹ fẹ́ bọ́dẹ̀ jáwa náà la wá ẹ bá wa sọ̀rọ̀ àfún yín ní nǹkan kí wọ́n lè bọ̀rọ̀ máa jẹ omi lè tún ṣe ṣojú. ṣé mo ṣe rí lẹ́kìtì yìí láti inú orí ẹ̀dẹ́ kan náà ẹsẹ̀ ṣúra ò lè wà lára. a ò lè lélẹ̀ lóòótọ́ ayé bó e ṣojú kó lè yọ̀ máa lẹ́kù. ìwọ lọgbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fún ìjọ olórí burúkú lọgbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fàdájà fún mi. ó tún béèrè àbọ̀rí ilé ìkú lọ́rùn ẹ̀ ni ẹkúṣẹ́ bọ̀dá aláàdì. ó ga nǹkan tí mò ń fojú wì lélẹ̀ nǹkan tí mò ń fojú wì olórí burúkú ni wọn bá ṣe máa ń ṣe olè jalè kiri nìyẹn olè tẹ máa jà kú. gbé kínní ilẹ̀ tó fẹ́ gbélé wọn lórí ni ó ní dáadáa alájà sẹ́jọ́ tí mo tó sẹ́jọ́ tí mo èmi kọ́ ni máa kọ́ wọn àwọn àwọn òbí wọn lọ́sọ̀rí burúkú. àwọn ilé yóò lẹ́kọ̀ọ́ rárá o. wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ sì lọ. wọ́n ní ẹ̀kọ́ sì lọ káyọ̀tẹ̀ bá àwọn lórí ìkúnlẹ̀ kó bá wọn bẹ̀bẹ̀. àwọn òbí wọn ò gbádùn. Ah, ah, pẹ̀lẹ́bọ̀dà la ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ṣọ́jà wà nílẹ̀. Ah, ọjà wà ọjà O pọ̀. ẹ̀wọ̀n ní ìdòtẹ́pọ̀ ti gé tán ti bá mi ṣe dáadáa. ṣé táìrọ̀ ìdẹ. o two by two ni mo fẹ́. two by two ah ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ alájà dé owó dé. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà àwọn wà ẹ jẹ́ ṣẹ́gun ó lọ bí iṣẹ́ ah, ni èwo ló ṣe. ẹnu gbẹ ní jàre ọ̀rẹ́ jàre. Ah, ẹnu gbẹ ṣẹ́gun ẹnu wo ló gbẹ ṣẹ́gun àbọ̀. jami o ti mu gàrí mi. lẹ́nu gbẹ òtún lọ bí iṣẹ́ ṣẹ́gun ṣẹ́gun lẹ́nu sí ẹ̀. ọ̀lẹ́bi ti bá wa níbi tí mo ti ń ṣẹ́ mi sọ́mi yẹn wàhálà wọn ti pọ̀ jù àwọn kan ń lò mí ni kò sówó ṣẹ́gun ló ló ń pa ọ̀lẹ ni ẹ ó fẹ́ ṣe ṣe ṣẹ́gun ṣẹ́yìn ti pọ̀jù fún ẹ ṣẹ́ sọ mẹ́lì eh, eh. ó yẹ kó o ná sọ̀rọ̀ tí mi sọ ọlọ́run wọ́n kàn sanwó fún mi. ọmọ tó ṣẹlẹ̀ àjọwà náà ni mo lè fẹ́lẹ́ kí a máa jẹ́ kó máa kọ́ńtínà tí máa mú gàrí ọ̀dọ̀ máa ṣe fún ẹni pé ṣé wàá join mi àti máa ṣe wáìpà. kò sí wèrè ìta aṣọ tí mi lè ṣe náà ṣáà já mi já mi bútubútu ni o já mi tán. pé kí n já ìmọ̀ mo ti já already ọmọ tí máa ṣe fún ẹni pé àjọ wà náà ni a lè ṣe fúnra wa tí bá ti lọ lọ́la àwa bá rẹ. jami o ti fẹ́ mu gàrí yẹn o bẹ iṣẹ́ àfẹ́gbẹ́ gàrí tí n bá ti rí ẹ̀ mú lọ tèmi nìyẹn o ah, and again tó bá ń pa owó yẹn tó ń rówó yẹn percentage mi tó bá fi ń dùn mí hmm. màá yọ wẹ́ láwo ah, mo dẹ̀ fẹ́ gbọ́ pé píkà dáì àní wọ́n yẹ ṣe wetin píkà dáì tó ti gbọ́. jàmbi o mọ̀ pé ah, ìwọ ló mú mi lọ síbi ìkànnì àti máyà ìṣiṣẹ́ tó bá wà bẹ́ẹ̀ mo láti ní kí wọn náà. mo mú ẹ dáadáa tó bá dọ̀wẹ̀ wá change ohun hmm, ṣẹ́gun mo mú ẹ mo sì wẹ̀rẹ̀ ọmọ kan dóde mi lẹ́sìn àti ọmọ ẹ̀mọ yín iṣẹ́. ìwà àtọ́jú oníṣà jàmẹ́ jàmẹ́. Ah, ọlọ́pàá jẹ kọ́fì ti pa ẹ́ wọ́n tó bá di ọ̀la mi ní dúró díẹ̀ o. ok mo máa retí ẹ ah, wà tó obìnrin ṣá ah, ṣọ́ọ̀fù obìnrin ṣépè fún ẹni Jamiu ọ̀gá o ti fẹ́ mú un. bí a bá kánjú lábẹ́ tó gbóná a máa jó ní lẹ́nu. fúrúgbìn ó ẹgbẹ́ inú bíbá yìí. kí báwo ló ń ṣe báyìí náà ah, ṣé kí máa yẹ pẹ́ ok mọ́tò ọ̀gá. Okay. Oh, Ọ̀gá Nubes. Ah. Ah. Uh, yes, sir. Thank you, sir. God bless you, sir. Ah. Thank you, sir. Oh, wà ló ń sẹ́wẹ́ jẹ́ kí n yá pẹ̀lú Kúrò títí jáde. Iṣẹ́ yóò yí sí o, nínú ọrùn. Ibi ló ti fẹ́ me sọ yẹn. Ẹlòmíì kan máa tún jágbe mọ́ yàn. Ṣé bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn? Ẹlòmíì tún jágbe mọ́ mi. Ẹ̀rọ ẹ̀ṣin ọmọ yá mi. Ẹ̀rọ ẹ̀ṣin àgbáyé. Àgbáyé. Àgbáyé wàá gbà yìí ọmọ ìyá mi wàá gbà yìí wàá gbà yìí wàá gbà yìí wàá gbà yìí. sà sà. eléyìí ò dúró. mọ́tò mi lẹ̀ má débẹ̀ o má débẹ̀ má débẹ̀ má débẹ̀ má débẹ̀ o má débẹ̀ o jami má débẹ̀ o. tọ́ọ̀nù ah, jàre ẹ ṣe ẹ ṣe ẹ ṣe wa wa wa aṣọ mi. ọ̀gá sorry sir ah, thank you. Ah jami sẹbẹ jami sẹbẹ dẹbẹ sẹbi dẹbẹ sẹbi. bàbá mi ṣe ọ bẹ tẹ ọ gbẹlẹ kan yẹn o ò gbà ẹ ṣọ gbà ni wọ́n tó gbà nǹkan tó wá ní pé kí n bẹ ṣe ẹ ṣe gan. ṣé o ta ẹ ṣe ẹ ṣe ṣé o ta ẹ ṣe. ọmọ ṣé wo iṣẹ́ yìí ṣe pé mi ṣe. pàdé mi o kí n má ah, ṣe ọyọ sí i. wọ́n máa jókòó wọ́n ní láti máa jókòó iṣẹ́ pọ̀ káàkiri lẹ́kọ̀ọ́ àbójọ́pọ̀ fún ẹ. ọmọ two six ni o wàhálà two six ni mo padà. o tún tàjú o dẹ̀ ti já ti pẹ́ ṣá. ṣẹ́gun èmi ní ẹ̀ kó lè mo á lọ ń ṣòṣì ibi mo ti yẹ oṣù ni mo ń ṣe mẹ́. òṣèlú mi kọ̀. percentage ma percentage báwo èmi ṣáà ni mo ṣiṣẹ́ mi náà. ṣẹ́gun wọn ò bí ẹ̀rín ṣẹ́gun wọn ò bí ẹ̀rín. Ah, ah ọ̀sẹ́tì mi dà tó ń wá mi ni. mi ìwá ẹ̀nà ẹ̀mí ṣáà ni mo ṣiṣẹ́ mi náà ṣe bó ṣe tiẹ̀ mo ṣe tèmi ni náà. ṣẹ́gun ṣẹ́gun tó o mú sọ fún mi pé ṣẹ́gun tó fi náà gbé mi ni. ọmọ tó ṣẹlẹ̀ náà ṣàmùsùn gbọ́ kò sí problem ọmọ tó ṣẹlẹ̀ tó bá gbọ́ tuntun percentage mi gbogbo everything àti ten percent everything mi kò fún ẹ mọ́ lọ tó bá wá sí bíbí ọ̀la wá ṣiṣẹ́ pèmí bastard tó bá wá tí bá mú ẹ láti tí bá tún rí ẹ ń bí tí mo bá sí ẹ pèmí bastard abilisolo rẹ jẹ dupẹ mo ba ẹ ṣeré mo ba ẹ mo ba ẹ ṣeré nina alu ma fún two hundred ah, ma fún two hundred. o jẹ o tún sì tẹ̀lé lóòótọ́. o jẹ ti asáré bínú náà nìyẹn ah, ah. ṣé nítorí pé mo kàn ń ba ẹ ṣeré ti bínú tán bínú faraya faraya faraya. sọ́mọ tó ṣẹlẹ̀ eh, kí ló ṣẹlẹ̀ nínú. sixty naira yẹn eh, eh. sixty naira yẹn tí o bá ti fún mi tó bá ti fún mi tó bá ti fún mi máa jẹ́ bẹ́ẹ̀ tí mo jẹ́ fún ẹ. Ah, ṣó tún máa gba sixty naira ní ọ̀rẹ́ àbúrò ah, twenty two hundred na. Ah, ó dẹ̀ sọ o ó dẹ̀ sọ o. fìyẹn lẹ́nà Jamiu Jamiu ó dà tó bá jẹ́ torí sixty naira náà ni Ọlọ́run máa ṣe máa fún ẹ. ṣàkìṣàkì lè o wà á gba ìgò sílẹ̀ lè wájà á lọ. pẹ̀lú mi ìmọ̀ mọ̀. ìkànnì ẹ̀jọ̀ ó mọ̀ mọ̀. ó ṣe máa yá máa yá máa máa máa máa bọ̀ ẹjọ ọjọ ṣẹgun bẹẹ mi kọ lọ́wọ́ ẹ nǹkan tó ń fọ ọṣẹ dà. no màá kọ́ fi màá kọ́ sọ̀rọ̀ mi sàn ọ̀yà mo ti gba ọmọ ṣẹ́jú mi lọ. àṣìbí máa ń lọ káwọ́ ṣe máa ń lọ ṣe náà mo bẹ bẹ tó bá bínú jọ ọdún oh. yóò yá dáhùn tẹ́kù. ìkà ló ń ṣe yóò ìkà ló ń ṣe yóò ìkà ṣiṣẹ́ ò tó máa bá tó ń ṣe tó máa máa kọ́ máa ń bọ̀ máa bọ̀ ń bíbá ẹ̀ náà. ó máa bẹ̀rẹ̀ ká lè fọ ká lè fọ. oya body body body body body body body body. lọ́wọ́ àti bọ́táyà yìnyẹn. oya oya. yà domi si. yẹ o máa ń pè mí nígbà olùkọ́ mi tẹ̀ tẹ̀ mẹ́rin mo mú ẹ débi. ẹ mo mọ la àṣé mi náà wà láì díẹ̀ ni ìta láì díẹ̀ díẹ̀ díẹ̀ mo ṣáà máa rí mọ́ ẹ máa ń ṣe. ṣẹ́gun ẹ jami pèsè sí mo kà wọ́n máa fi bọ́ọ̀sì ọ̀gá mi sí wọ́n máa fi sí. ìjọba tí wàá mú mi débi iṣẹ́ ń wọ́n máa gbé lọ́gàá. Ah, jẹ́gùn ìkàlọ́ ká ṣe o kápá wọn lọ sọ pé iṣẹ́ yìí náà kápá lílé ní òṣè ká kápá ní bomi síta yà náà fún bomi síta òde lásán ní náà kápá ìkàlọ́ ká ṣe fún wa yìí o kápá. ṣẹ́gun ó ti sú èmi bí mo ṣe wà yìí gbogbo ẹ̀ kàn ń wò bí ọjọ́ tí ò sínú kàlẹ́ndà ni a ti pòyìpòyì kiri inú ọjà ààrẹ ni tó máa ṣe wóòsì bóyá owó wa tá à ń gbélé wọn ti pọ̀ jù ni èmi máa tiẹ̀ mú tèmi wá sí twenty naira fifty naira kí n bá wọn gbá pẹ̀rẹ̀ ata débi tó bá ń lọ. Ah, yẹmi yẹmi wo nǹkan tó máa ń ṣe tẹ̀ máa ń dùn mí gan kọjá bò ti lọ bí two trip láàárọ̀ tí mo rí wá ní pé o ti sú ẹ o ti ṣe kankan ah, ah, mo rí ẹ náà. ẹ ṣé two trip yẹn ìyẹn tó mi fi mọ́wọ́ lọ sẹ́nu lẹ́nu eh, ah. àbí kí lẹ̀ ń sọ. ibi tí mi ti ṣe kankan kọ́ wọ́n ń complain pé o ti sú ọ ti sú. ṣebí mo rẹ́ ni tẹ bá gbé lùbọ́ lẹ́ǹkan. ẹ wo bóyá ká tún wá ń ta máa ṣe ni o bóyá ká fọ́ sọ́jà ìkẹ́kẹ́ gbọ́ ó rẹ̀yìn báwo èyí tó jẹ́yìn lẹ máa ń jíjà mi tẹ́lẹ̀ wá ń jókòó síbi bàyẹ̀ ló ń rẹ̀yìn ẹ bóyá ká pọ́n sọ́jà kẹ́yìn gbà bí kẹ́mi ká mọ ká mówó sára. o tó bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan lọ́wọ́ mi náà mo wọ brogue mi wà kò sẹ́ni tì. ẹ wá ló rẹyìn ẹ dìde ah. kéèyàn tẹ bàtà ló fi fẹ́ já tán yìí. ok kéèyàn ẹyin ni ká gba bí mi ti ń bọ̀. ok ẹ ok ẹ bó bá ṣe jẹ́ ẹ wá ìjọ kò sí problem ok kò sí problem ok ok. mọ́mi joy ṣẹ́wàá pa afternoon my dear sister. Thank you all. Eh, Mama, na market, oh. Na market, make you no see me, oh. <laughs> May God help us, new. Mommy civilian, my customer never show today. Well done, oh. <laughs> huh? Well done, ma'am. ṣe gan sọ ẹ ṣe gan ẹ jẹ́ kí n bá yín gbé sẹ́yìn. ààrẹ náà ni ọlọ́run ṣe o kí ọ̀tẹ̀ máa rí nǹkan ṣe wáyé díẹ̀díẹ̀. lọ látàárọ̀ iṣẹ́ kan ìtẹ̀ tún rí mi ṣe sí báyìí. Ah. ibo tẹni bọ̀bọ̀ yìí lọ gan-an mi mọ ibi tí Yẹmí wọlé sí níbo ni yẹmi wọlé sí mi ní pẹ́ kúrò ní ọjà bóyá kó oúnjẹ tí bá ti délé kí n pè é padà wọ́n ti bá ti ń lọ. ẹgbẹ́ èlò mi ò Orin rẹ pọ̀ mo ti mo ti pọ̀ tiẹ̀ sẹ́wọ̀n rẹ kò wá pọ̀ tiẹ̀ fúrúgbìn ó di dandan.

Bravo. jọ ẹ ẹ má bínú ẹ ibo ni station àwọn alábàárù nínú bíbá. ṣe fẹ́ gbẹ́rù ni. ẹ ẹ mọ gbẹ́rù mo fẹ́ ríyàn ni. ẹ fẹ́ ríyàn. bẹ́ẹ̀ ni. báwo lẹni yẹn ṣe rí. ẹni yẹn ó ó ga báyìí ó lómi lára ó nírùngbọ̀n ó pupa báyìí. ó ṣe rùmúrùmú ó nírun ní gbogbo bọ́dì báyìí ó kó sí gbogbo ẹnu báyìí. ṣìgọ́gọ́ èèyàn mi ni. good ẹjọ ṣé mo lè rẹ ẹni burúkú. ok ẹjọ bá mi pè mí wá. ṣé ẹrù pọ̀ tẹ́fẹ́ gbé dáadáa. kò sí wàhálà ẹ lọ pé tamak ní tamak tàti àtàmájò. ok ẹ sáré bá mi lọ. kò sí wàhálà ẹ fi kó bẹ̀. ẹ máa dúró dé yìí. ẹ jẹ́ ká jọ lọ bẹ̀. máa dúró dé yìí máa dúró dé yìí. kò sí wàhálà kẹ́gùn o àjẹjẹ. bọ̀ ẹ ṣí bùtù ẹ ṣí bùtù ẹ ṣí bùtù yìí a máa pẹ́. ẹyin mo gbé ẹgbẹrún ẹgbẹ ẹgbẹ ẹjì ńlágo ẹjì ńlágo ẹjì ńlágo lágbo gbèsè mọ́tò gbèsè mọ́tò kò ní í sè. ẹlẹ́dà mi gbé kọ́dé mi. Gracias. ẹgbẹ́ tomi sí ìlọra ni. Ah. bàbá ẹ̀yìn ẹ̀ lọ mọ́tò jàre kẹ́ kó sì dànù. Ah. kémi kó sì dànù. ẹ kó sì dànù. àbẹ ah, irú resort wọlé lẹ o tomi sí mi tó ń bú mi. orí ẹgbẹ́ gbígbé ìpàdé ẹgbẹ́ orí àgbéyẹ̀gbẹ́ tẹ fún ọ orí mi àfihàn. ṣẹ́gun sọ̀rí pẹ̀lẹ́ ọ̀rẹ́. pẹ̀lẹ́ wọ́n wá panẹ beat gbogbo ara ẹ̀wò bí gbogbo ẹ̀ ṣe rí. èmi kò ń ṣe bẹ́ẹ̀ nìkan gbogbo iná part body mi gbogbo ẹ̀ ṣe ń dùn mí ní ah. tíkẹ́ẹ̀tì ara mi seriously. ọlọ́run ọba ah, àwọn bẹ́ẹ̀ náà mi mẹ́. táwọn sojú ìbàdàn rọwọ́ tó yàn díẹ̀ náà ọjọ́ orí èèyàn máa dínkù ni ah, ọjọ́ orí èèyàn ní dínkù lágbára ọlọ́run ẹ pẹ̀lẹ́ mm. èmi gan-an ó yẹ kí n ti dọ́dọ̀ yín ti pẹ́ but bí mo ṣe ń bọ̀ mo gba ọ̀dọ̀ àwọn fámìlì mi ó rẹ mọ̀mísí díẹ̀ so mo ní láti kó little change tó wà lọ́wọ́ mi fún wọn kàn tẹ̀ fi máa sustain lọ́wọ́ náà ti yẹ yín tó ṣẹlẹ̀ nìyẹn. so ṣé ara wọn tó máa wà bẹ́tà ṣá. ọ oh, ó máa bẹ́tà náà old age ni ah. old age ni bọ̀ ìgbà táwa ṣì wà láyọ̀ àtàláfíà a mm-hmm. ní láti take care wọn mm-hmm. ṣó yẹ yín ẹ má ti bínú sí mi ṣó yẹ yín ẹjọ́ ah, tí n bá padà wá síbí báyìí ní ìrọ̀lẹ́ màá bá yín gẹ̀ẹ́tì nǹkan kan bọ̀ ṣe gbọ́ ìjọ tó yọ lọ. Oṣùyẹmí wọn àbíṣètẹ gan-an. ọjà àti mí ìsìn gan lọ́jà. bá mi sọ fáwọn èèyàn wá pé tí bá ti strong ju ẹ̀mí náà máa wá bẹ̀rẹ̀. kò sí wàhálà kò sí wàhálà. ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n. ok take care la. yẹ́nu. yes sir. Ah. pẹ́ bá ṣáà má jókòó lórí fún mi. báwo ni ibi tó lọ. adúpẹ́ mo ti rí ṣe. Ah, ọlọ́run ṣe káàbọ̀. Hmm. adùn hmm? níbo ló ti rágò yìí. ìgbà tá lọ sọ́jà lọ́jọ́ yẹn. jí o mo kàn ní pé kí n ya wọ ni o. and shut up just shut up. but but, but kí ni. you're my sister. Mm. nǹkan tó bá dẹ̀ jẹ́ ti ń tèmi náà ni. kí ni mò ń sọ kí ló ń sọ. Eh? why would you take my things without my consent every time ni mo ti máa sọ fún ẹ ta ló mẹ́rin rojọ́ pé nǹkan tí mo bá ní ìwọ ọkọ ló ní tí yẹn ni mo bẹ́ẹ̀ sọ àbí kò béèrè nǹkan lọ́wọ́ mi kó tó mú nǹkan mi. bẹ́ẹ̀ sọ do you have an idea nǹkan tí nǹkan tó aago tó ra mú yìí tó ti cost ni ṣó ní idea ó sọ fún mi kó tó mu ó tún wá mu tán ó sọ fún mi ó dẹ̀ ń bá mi sùn nínú ilé yìí ó ń bá mi jí. Adu, get out. Get

iṣẹ́ iṣẹ́ ni ò ká máa rọ́jú ọ̀la ń bọ̀ wá jẹ́ bí a ǹlẹ́ lẹ́yìn gbogbo àlàyé tó o ṣe fún mi àwọn arúmọlẹ̀ tí mo bá sọ̀rọ̀ wọ́n ní wí fún ọ pé kó o padà relé kó o lè tún ọ̀rọ̀ yìí rò dáadáa kó tó di pé àdáwọlé gbogbo ntọ́ bá wáyé nǹkan ni ń wé fún ọ̀nà. bàbá a ní mo ti pinnu ẹ wo ẹ tán bá jà bòbè sókè nígbà àgbà ibi pẹlẹbẹ ló máa mú wálẹ̀ o. bàbá a ní mo fẹ́ dolówó mo fẹ́ dolókìkí mo fẹ́ dolọ́lá mo fẹ́ dẹni láwùjọ bàbá a ní mo fẹ́ máa rówó ńṣẹ́ kébì náà máa rówó ńṣẹ́. ó dùn sọ bọ́ ṣe ń wé òun àmọ́ o bí ìpọ́njú bá bá ẹ̀dá ó yẹ kẹ́dà ó ronú pẹ́ méjì kó tó pin ní ohun tó fẹ́ ṣe ń wọ̀n mẹ́kọ́ padà relé kó o rí tún rò dáadáa ni. ẹ wo bàbá kò sí nǹkan tí mo fẹ́ mọ ọmọ ẹ̀yin náà ẹ wo tí mo dé mo ti ṣàlàyé gbogbo bí ìyá ṣe ń jẹ mí ẹ wo ìyá ti jẹ mí jù ah, kò kò sówó kò sáṣọ kò kò sí nǹkan kan Ah, ẹ wo ìyá yìí ti wá sọ mí dẹni tí ò lẹ́bí tí ò lára ẹ wo bàbá mo fẹ́ dẹni yìí láwùjọ o bàbá àní mo fẹ́ pàṣẹ owó mo fẹ́ máa rówó ń ṣẹ́ bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ọ̀dà mo ti wá rí i wípé o ti pinnu lóòótọ́ o sì ti ṣetán àti dojúkọ gbogbo ṣòro tó wà ń bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ọ̀dà àyà bẹ́lẹ̀ ọbẹ̀ arẹ náà nù. No bọ́ bá ti sọ wípé bọ́ ọ ṣe fẹ́ nu wọn bẹ̀ ọ fọ bẹ́ẹ̀ àmọ́ o ọ̀rìn ìrìn àjò kan ọ̀la òde yìí náà lọ sí bẹ̀rẹ̀ ìrìn àjò ọ̀hún kó tó wá lọ òun ó dira díẹ̀ fún wọn nítorí ìrìn àjò tí ó léwu díẹ̀ ni. akúrí má fa lórúkọ àpékú abòjòjò ta kókó orúkọ àparùn ǹjẹ́ ikú tó bá kú ikú rẹ̀ di kú ọ̀tá àrùn rẹ̀ dàrún òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn poṣó ìbẹ̀m̀bẹ̀ yẹríyẹrì kì í jẹ́ kọ́mọdé roko òde àgbọn adé afún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjà ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀ ẹlẹ́yẹ ẹgòkèwẹ́ wá sí mi ilẹ̀ ò ní lè kí tẹ̀tẹ̀rẹ̀ gún má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀ gún mójú kí ni tó ìgbín ṣe yọ̀bọ̀ ni tó ìgbín yọ̀ ọ̀yọ̀bọ̀ lọ́wọ́ ikú o ọ̀yọ̀bọ̀ lọ́wọ́ àrùn gbà hmm. ṣe díẹ̀ múnú rẹ̀. Ah, ọ̀dájú ni ọ́ kò ah. tiẹ̀ korò lẹ́nu rẹ̀ okoro mo mú mọ́ra ni okoro ah, ọ̀dà àkọ́kọ́ nù ọ wà jẹ àṣejẹ kan náà jẹ kí n rè yanjú àṣejẹ ń fún ọ náà bọ ọ bá wá jẹ tán a tún máa yanjú ìtọ́kù. ìkọ̀tún ẹgbẹ́ ìkọ̀tún ẹgbẹ́ ìkọ̀tún ẹgbẹ́ ìkọ̀tún ẹgbẹ́ ìkọ̀tún ẹgbẹ́ ṣé lọ. Ah, àrẹ́bí ṣọ́ apá ọ̀yọ́ wọn ní bọ́lẹ̀ lọ. wọ́n ni mo wá rí mi lọ síbi kankan wọ́n náà ni mo ti fojú lọ káàkiri àwọn àrẹ ọlọ́run ní kùnrin ẹnu bá lọ sí ẹnu iṣẹ́ lọ wà náà mi fẹ́ fi tèmi di stop ẹ. kí ló ṣẹlẹ̀. ìdí problem kò ṣe kan tó mọ̀ ṣùgbọ́n mo fẹ́ lọ síbi kan ìbẹ̀rẹ̀ dẹ̀ ní tí n bá lè make ẹ̀ bí pé ilé ayé ọ̀tá mi ti bàjẹ́ lọ́jọ́ náà mo kàn need assistant ẹ̀ tó bá lè ṣe fún mi máa like ẹ̀. Ah. jọ̀ọ́ rẹ bi. bí ènìyàn làwọn sọ̀rọ̀ pa owó náà pọ̀ bí two thousand péré nù. òun ló wá sọ pé owó náà pọ̀ two thousand pọ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn ọ̀ṣẹ́ wa yìí installment ló wá ń gbé fún wa. àdáàtì tírábìlẹ̀ kó yẹ fún ẹ owó deliver ni mo fẹ́ ṣe. ọ̀rẹ́ tó máa fi di next buy triple ni máa fi fún six thousand máa fi fún ẹ. o ṣe é pa triple ló bá mi wò bá mi wò ọ̀rẹ́. ọmọ wọlé máa tètè gbọ́ngàn ọ̀tà gbọ́ngàn gbọ́ngàn ọ̀tà ojú òde gbọ́ngàn ọ̀tà gbọ́ngàn ọ̀tà ojú òde gbọ́ngàn ọ̀tà gbọ́ngàn ọ̀tà gbọ́ngàn ọ̀tà ojú òde gbọ́ngàn ọ̀tà. Thank you. ọgbọ́n sí pé nígbà tí mo bẹ̀rẹ̀ mo ṣe é pè. Ẹ̀rọ ṣe gan, ó ṣe gan lọ́wọ́ mi lè ti dá padà o. mo máa ta padà lágbára ọlọ́run next week ah ọ̀rẹ́ mo really appreciate ẹ̀ náà ah, ọ̀rẹ́ mi ọlá àdìpọ̀ dà wo ife ní disappointed. Ah, ṣé kí n gbé ẹ̀rọ àbọ̀ ọ̀rẹ́. Ah, má ní padà sí i. ọlọ́run ṣe é. ikọ̀ tó gbé ikọ̀ tó gbé ikọ̀ tó gbé. Mother jó ẹ̀gbìn yóò wá pọ̀jù orí mi tètè la ó kórí ọlọ́láyé má pè é níṣẹ́ ẹ̀dá ọlọ́lá kó má pè ọ́rọ́ níṣẹ́ orí yìí tètè là kó gbọ́ orí mi orí àgbẹ̀ nígbèrè àgbẹ̀ orí àlùkò yóò bẹ̀rẹ̀ tẹ̀ fún ọ orí mi àfirẹ́ ọ kí ó má jìyà gbé. Oh. ìgbésẹ̀ kìíní nu ọ̀ṣẹ̀ṣẹ̀ hàn sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ajé bí ọ̀rọ̀ ọ̀rùn bá ní ìgbésẹ̀ kejì rèé. wọ́n fún ọ ní ọ̀sẹ̀ kan ọ̀rẹ́ ìwẹ̀ tó bá délé. aago kan òru lọ sí wẹ ọṣẹ ọ̀hún. sọ wá rí nígbà tó bá ń wẹ ọṣẹ yìí ojú mi ò gbọ́dọ̀ rí ọ̀hún títí tó fi wẹ̀ tán òun sì máa wúre tó o bá fẹ́. nígbà tó bá wù ú sí ọ má jẹ́ kójú mi ò rí ọ o. tójú mi bá rí ọ ah ah ọgbà yìí nù wèrè gan o ìyún lè wọ̀ tó wà nù rẹ̀. tó o bá ti wé ọṣẹ yìí tán kó tó tó ọjọ́ méje o rí nǹkan ìyanu tó o bá rí nǹkan ìyanu ọ̀hún tán o gbọ́dọ̀ dá sí i ọ gbọ́dọ̀ sọ wó sí nǹkan ọ̀hún bó ṣe lè kọ́ yà ọ́ lẹ́nu tó bó ṣe lè kọ́ wúwo tó ọ gbọ́dọ̀ dá sí o bọ́ọ̀bá ilé dá sí ọ gbòrògbòdò ayé lù fún ọjọ́ náà àmọ́ tó o bá ti pa òfin mi mọ́ ọ lẹ́yìn ọjọ́ méje kó o máa wẹ̀nu owó lóko ìwọ náà di ọlọ́lànà ọ̀dẹ́ni tó ń bọ́ bá jẹun ọ̀dẹ̀ ni tó ń bá jòyè lò pọ̀ pa òfin tí mo wí mọ́ o mo gbọ́. ẹ̀yin aláwìroko ẹ̀yin aláwìroko. olókunrúyáyá olókunrúyàyà àwẹ̀dẹ̀ tán kó tó máa wẹ ọmọ ajé o ajé ògúngúnúsọ onísọbòjì ògbègbè kan ògbègbè kan ẹ̀yin lẹ ìrókò tẹ́ǹkì bíi ajé tantan ìjẹ́ pínpín ni mo pín ẹ̀là ni mo bù yági kàkà mo jí lè ní mo fi gbá idẹ mo fi rọrùn wọ̀lúwà jíjẹ yọ̀ oògùn ǹjẹ́ mo ti pín tapá fún apá mo pín titan fún tan mo ti pín fún àwọn tẹ̀tẹ̀ burú àwọn olùtù ìfẹ́ igi gbọ́n wọn sunkún oje ọ̀tá gbọ́n wọn ya kí sálẹ̀ odò agbọ̀gbọ́n wọn ò lè pọ́nmi gòkè odò adé afúnwọn lóde ọ̀wọ́n rán abò fáwọn awuyọ̀yàn ajígbégi wọ̀ bí ẹ̀wù igbó òní kéré kó má ní ẹni ní àjì òní jìkìtì gbòdì ju ọ̀ mọ́mọ́ ah, ngbà ọ̀sẹ̀ nù aago kan òru lọ́sìwẹ̀ ojú mi ò gbọ́dọ̀ rí ọ lẹ́yìn tó o bá wẹ̀ tán kó tó pé ọjọ́ méje ọ rí nǹkan ìyanu má dà sí o bá ọ bá ti dá sí ọ tánu ọ gbajúmọ̀ nù wèrè débi pé àbọ̀dé rẹ̀ nù ọ̀dùn bá ń lọ. Ah, ẹ ṣe gan ọmọ nǹkan tẹ sọ ni mo ti gbọ́ gbogbo náà ni màá múlò ẹni pé tí n bá ti fíwẹ̀ lágòkò ojú mi ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni láàrin ijọ́ méje ìṣẹ̀lẹ̀ ńlá kò ṣẹlẹ̀ mi gbọ́dọ̀ dá sí i lè jẹ́ ládùúgbò mi mi gbọ́dọ̀ dá sí i tí bá ti ṣe gbogbo nǹkan bàbá. kò sí wàhálà mọ́ bàbá ẹ ṣe gan ah. ọkàrí ah. ǹlẹ́ àwọn tó la yóò fún ọ sí ọ sàtì. bí ṣáṣá Mr. Ṣẹ́gun. Ojú mi jàre àbúrò. Kí lẹ́yìn dúró ṣe ń tà? Ọmọ ní kí n ná ajé mi jàre owó tó wà nílé yẹn ti pọ̀ jù sí. Kí ni wọn náà wá ṣe ń ta àwọn òye? Ó ti yẹ kó ti sùn láwọ̀ wa gan-an tí lọ fi ṣe látàárọ̀. Ẹ ní bẹ́ẹ̀dì ni yàrá yín ni. Bẹ́ẹ̀dì orí yẹn ti pọ̀ jù jàre. Ṣé ni fáànù yẹn ìtì ló kàn fẹ́? Èmi dẹ̀ ni mo ti sùn lọ́sàn-án níta mo ti sùn sùn sùn sùn ìwọ́dẹ̀ ni ó ti lọ bí iṣẹ́ ó ti yẹ kó sùn náà. Ilé ìra fáànù yìí tó máa jí lọ bí iṣẹ́ lọ́la. ẹ wàá lè ra fáànù mi ni. òun tó bá fẹ́ rà fún mi kó rà fún mi kò sówó. Ah. àbí irú olóyún wà nílé ìtura. Mr. Segun. Balẹ̀ máa wọlé sùn. Ètò ìtumọ̀ bí a mọ̀ sùn, ó ti sùn lọ́sàn ti sùn. Ta ah, ni ọ̀dà ṣẹ́gun ẹ ṣì máa ń kàn wò yìí. ẹ jẹ́ ká wọlé mo fẹ́ tilẹ̀kùn mo fẹ́ tilẹ̀kùn ẹ jọ̀ọ́. ẹ wo nǹkan tẹ̀tẹ̀ sọ tẹ̀yẹ ibi kí mi àti yín wọlé ẹ lọ bọ́kọ yín lulẹ̀. rárá ṣé mo wí pé yàrá mi ló wà lákọ̀ọ́kọ́ ń bi wọ́n yìí ṣe ń last week ni ẹ tí wọ́n ò tilẹ̀kùn a ò ní dààmú o ẹ jẹ́ ká wọlé mo fẹ́ tilẹ̀kùn. màátì ẹ jẹ́ ká wọlé mo fẹ́ tilẹ̀kùn a ò ní dààmú. ẹjọ tó rọ Ọlọ́run ẹ gbalẹ ń bí mo gbalẹ ń bí ni ṣòkò ṣe pé bí ẹnìkan jẹ láńlọọdù ẹjọ tó rẹ má fi ti kó bá mi rò ẹ wọlé kẹ lọ sùn. lóòótọ́. Ah, ẹ lọ sùn. jẹ́ ká jọ jókòó gbà náà. ẹ wá ẹ wọ kọtẹ ẹ ṣe kọtẹ mi lọ́rùn èmi ni mo róṣọ yìí ni mo róṣọ mọ́ di ẹ̀yin lẹ róṣọ mọ́ yà yín sìn ṣé tọkọ yín bá jáde tó bá rí yín sìn ṣé kò ní máa wò ó pé bóyá àwọn kan wà láàrin mi àti yín. Ah. ẹ̀dẹ̀ rí yẹn sọ o àmọ́ Mọ́dáṣẹ́gun ẹ rí pé ẹ tilẹ̀kùn o ẹ rí pé ẹ tilẹ̀kùn o ẹ jọ o ẹ má kó bá mi o yàrá mi ló wà lákọ̀ọ́kọ́ ń bí o ẹ ṣé ẹ má tì í ẹ jọ ẹ tì o ẹ ẹ tì o tọ ó dàárọ̀. kò ní lọ láì lọ́ṣẹ́ o àtẹ́lẹwọ́ ẹni ọ̀rẹ́ ò jọ̀wọ́ kì í. can ṣe gẹ̀ àgbá fún ìyọyọ ó dàrọ. ẹ ó dàrọ. ẹ ní wọlé ju wa ní tí wọlé ẹ sùn ta. ẹ ń lọ mọ ẹgbẹ́ ọ̀hún sọ̀ndà mi. ẹ ń ṣètò àgbà tó ń lọ jù. àpọ̀jù orí mi tètè ra o. Orí ọlọ́lá yẹ máa pè é níṣẹ́ ẹ̀dá ọlọ́lá. Kó má pè wọ́n níṣẹ́ orí mi tètè ra kó gbọ́. Tètè ra. mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n ọ̀rẹ́ orílẹ̀. don't 来的，断断绝，断绝，断绝，断绝，断断绝，断绝，哎哎，我听见见，哎哎呀，哎，ben ben ben，啊那 ben。kí ló mú ọ èwo lọ bẹ́ǹdì Bàbá. Àlá ni mò ń lá. Ojú àlá lọ ti ń bẹ́ǹdì. Ah, bàbá. Ṣé pàlà ni mò ń lọ́lá tẹ̀ kan bàbá nǹkan tí mo rí ò dáa. Nǹkan tí mo rí ò dáa. Ah. Àlá lọ̀ ńlá. Bàbá àlá ni mò ń lá. Bàlá ṣe máa ń ṣèyún gbogbo nǹkan èlò rẹ̀ òun ni mo rè wájọ. Ah, Àwa bẹ̀rẹ̀ sẹ́ńpẹrẹ wù báyìí. Bàbá mi ò ṣe mọ́ o mi ò ṣe mọ́. à ọ ṣe. ah bàbá wèrè. wèrè. ẹyin ọ ṣe. mo ríra mi tí mo yá wèrè. ah ǹbọ́ lòwó kọ́ tó yá wèrè. ọ ṣe já yanjú rẹ. bàbá ẹjọ́ tó rọ lọ́hùn mi ì mm. ṣe mọ́. ọ̀dà àbáwọn wò mí wọn fẹ́ ṣèkà fún ọ ní jókòó dáadáa ńgbà ah. tó wá ní yàjóyàjó ah. tó níyàjọ́ ẹbí àtàrà sá fún ọ dandan ọfẹ ṣẹṣọ ọfẹ gbẹ̀nà ẹ̀bùrú ní ọ̀la tí n bá sọ tí ó ti di rẹ̀ yọ fún ọ ọ̀ní nígbàgbọ́ ìgbà tó o ti wá làwọn rúmọlẹ̀ mi ti sọ fún mi pé kọ̀bẹ́lẹ́dà rẹ̀ mu ẹ̀ẹ́n tí ó ṣe ọ bó bá ṣe pé a ṣe fún ọ ń lọ padà rí lójú ìran rẹ o bẹ́ẹ̀ ni ọmọ ah! mọ̀ kí n tó fún ọ ní tí mo fún ọ lò kọ́ ọ lè rí gbogbo ohun tí ó padà ṣẹlẹ̀ sí ọ bọ́ ọ bá ṣẹ́só wò mí àyíkanjú tùlú ọ̀ràn nítorí pé ìgbà rẹ̀ òkun kòkò bẹ́ẹ̀ kò sì tó ṣèlẹ̀ ọbẹ̀ gbogbo ẹni tó bá gbọ̀nà ìbúrú wa ọ̀la ẹ̀kúlé àbámọ̀ ni wọ́n máa ń kẹ́yìn sí kò sẹ́ni tó kánjú wa ọ̀la bọ́ béèrè nǹkan lọ́wọ́ láàárọ̀ ìyàrá tọ́ba yìí fún ọ ó ṣeé ṣe kọfí mẹ́wàá kọfí gbẹ̀san padà wòmí iṣẹ́ rẹ ni kó rí gbájúmọ́ kó sì kún fún ìbẹ̀ lọ́hùn kó máa gbàdúrà àwọn ètò kéékèèké kan bẹ̀ tá a lè máa ṣe fún ọ bọ́ ọ bá ń ṣe ẹ̀yọ́nú tó o sì ń wàwẹ̀nù òun àti aṣínà ọ̀nà rẹ ọ̀la báwọn tó láyé bá ti yọnu sí ọ ó ti tán má kàn ju tùlú ọ̀ràn o ah, bọ́ ọ bá kú òbí tó gba bòmíì lọ ah, ọ sí ọ sọ ọmọ bówó ṣe gbajúmọ̀ tó bí wèrè rẹ ó ṣe gbajúmọ̀ nù. Yorùbá ah! lọ. Ẹ ṣé o, ẹ ṣé bàbá, ẹ ṣé. awo tó wà wá. bí ló ṣẹlẹ̀ máa ń sìn ìdá ìṣiṣẹ́ ni. ó ti bàjẹ́ ibi tí mo dẹ̀ ti ń túnṣe Brian ò tí ì parí ẹ̀ ó dẹ̀ ní kí n mú balance àkóhun tó lè gbé máa ń ṣe fún mi gan. tí ẹ̀kọ́ sú mi mò ń wẹ́ ní tabari èèyàn tó lè ṣíwọ́ fún mi ṣá mi mind wọ́n ẹ̀kọ́ ọlọ́run máa rán sí mi. ẹ̀gbọ́n ẹ ṣèyàn ọgbẹ́ o àmọ́ bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí mo ní ìdòwò gan ọ̀ nǹkan tí mo lè ṣe fún yín. ẹ̀yẹ kémi kọ̀ lọ́gọ́ kan bíi méjì mẹ́ta kan sí padà tí bá ti dé mo lè ṣíwọ́ fún yín ẹ̀bọ̀ ẹ máa rí kómi padà o ah, kò sí èrè inú èèyàn lẹ́yìn náà ah, ọmọ ilé níyàn lẹ́yìn náà kò sí èrè. kánṣu kánṣu kánṣu kánṣu kánṣu kánṣu kánṣu. kò sí òye. ẹ bá pẹ kanṣu kanṣu kanṣu. àìní fún mi jẹ́ fúrúgbìn ó di dandan. wà kó lè ya ọ̀lẹ báyìí gbẹ fún gbẹmí tẹ́lẹ̀. mm, mm. ṣẹ́gun. ẹ jọ ẹ jọ. kí ni kò gbé wa kí ni kò gbé wa ṣẹ́gun. máa yí dídé náà yé sọ́nù yàrá wọ́n wọ́n sí lọ́sàn-án gan. no no no no no wọ́n ṣe báyìí o bàbá ìfìmílẹ̀jọ́ kí ni gbogbo ètò ìṣe yìí náà sí o jẹ mí lówó instead kí n bẹ́ẹ̀ títí pé bóyá òun ọ̀sùn láti dá owó mi padà o fún mi lówó mi mo láti tún wá ẹ wá kí n wá tún wá bá ẹ tó ń sùn kò make sense now. tí ah! òun tó lọ̀rọ̀ àwọn àgbàlagbà tó sọ pé tálíkà ìdí tó fi ń tálákà ni pé ńṣe ló máa ń sùn bí olówó olówó kẹ̀dẹ̀ rèé ó máa máa ṣiṣẹ́ jára mọ́ṣẹ́ ìdí tó ṣe lówó sí ni pé tó ń ṣe wàhálà bíi tálíkà that is your own story bó ṣe rí nì. ọ̀rẹ́ kò dẹ̀ máa wò kò dẹ̀ pé tí mo sùn náà ó ń ṣe sùn ní o. ẹ́ eh? kò pẹ́ tí wọ́n sùn. Ah, mo ti jáde mo ti ṣiṣẹ́ lọ. Ah! ó wojú ẹ òun ọrùn bíi jí vespa kò ọrùn tó ẹ. anyway yẹn ò tiẹ̀ kọ̀mọ̀ àmọ́ nìyẹn owó mi ni wọ́n á gbà owó mi dà fún mi two thousand mi kí n bá lọ. ọ̀rẹ́ màá màá màá two thousand màá fún ẹ màá fún ẹ. ẹ màá fún ẹ má lọ rí màá fún ẹ. màá fún ẹ ló máa sọ dàbí òun rẹ kí n gbà. màá fún ẹ sẹ. níjọ́ wo. Hmm. Ah. Mm, tó bá máa fi next week máa máa fún ẹ next week. Eh? fún mi di next week. next week again. Mm, ọwọ́ yóò láàánú o ọlákùn tó náà jọ́ ẹ̀rí gbogbo ètò ìṣe yìí o gbogbo owó àlọ́ mi mo kó fún ẹjọ́ ẹ̀ náà tó bá yẹ pé lapo ni mo kó owó yẹn sí pókè ẹgbàá mo fẹ́ fi owó ìṣòwò two thousand yìí mo yẹ tó máa wá lórí as interest ọkùnrin ṣe òun. màá fún ẹ ṣé bí mo sọ ní máa tún kúlẹ̀. màá fún mi ló ń sùn ṣé mo sùn mí sùn mo ẹ̀ṣẹ̀ mo kọ́ nọra ń sìn ni. ẹ̀ṣẹ̀ nọra ń sìn. mo ẹ̀ṣẹ̀ nọra náà ni. tó bá bó ṣe hàn ìgbà tí mo débì ah. wàá mọ̀ pé ó bújọ́ ìṣeré ó ti sùn ah no no no no no ah no oh it's alright. máa fún ẹ kò sí wàhálà ah, ṣé mi ni mo. sí oru yóò make sense. má bínú náà máa fún ẹ. ah irú oru wo ló sì tó ṣe kí wọ́n mọ ẹni díẹ̀ tó sùn yẹn lásán mo kàn fún pé ayé mi kọ́ don't worry two hundred lọ́sàn-án gangan can you imagine. nítorí pé mo yá two thousand lọ́wọ́ yẹn náà ló fi wá ń parọ́ mọ́ mi báyìí ni mo ní máa triple ẹ̀ triple mo yìí lé fún bí hundred no kò tẹ́ ń ṣe hundred Ma, ẹ̀ tó ń gọ̀ kadà máa ra máa wá fún máa ra máa ra máa dẹ̀ surprise ẹ̀ máa ra máa ra fún. iṣẹ́ iṣẹ́ ni ọ̀ká máa rọ́jú ọ̀la ń bọ̀. mọ́tò ọ̀gá ló ti wà ń sálẹ̀ yẹn o bẹ́ẹ̀ ṣe rọ̀bọ̀ níbi látàrọ̀. bàbá ẹ jára jà wọn ò fún mi ní símẹ́ǹtì náà. símẹ́ǹtì tọ́nu lé. mi mọ̀kọ́ tí máa ṣe ń sìn mi mọ̀kọ́ tí máa fi mí sìn kò sí ọ̀gá mi sìn. ẹ ká sàn ẹ ká sàn ẹ kú iṣẹ́ ẹm sọfẹ sọdà. toilet. ẹ jẹ́ bá mi pè wọn ẹ ṣe. Ah. ọ̀nkú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi ẹ má bínú ọjọ́ ẹ wo èmi náà ò mọ̀ pé bó ṣe rí nìyẹn mo ti ṣe tán kó tó jájó mi lójú i am so sorry ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi torí Ọlọ́run. èyí náà wo nàá mo kàn lọ ń jìyà ìmọ̀dé ra nǹkan tí mi mọ̀ ń pa ẹ̀ nǹkan ń jìyà nítorí ẹ̀ rà ah, sọ àti nǹkan tẹ́ ṣe ń bá yẹn ó dùn mí o. mo mọ ẹ má ah, bínú ẹ má bọ̀ ẹ má ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ má bọ̀ ṣé ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ jẹ́ àlọ́ aṣọ yín dà ó yẹ mu ẹ mọ̀ ẹ má bọ̀ ẹ mọ ẹ mọ ẹ má wọrọ ẹ má bọ ẹ pẹ̀lẹ́ ẹ má ẹ ṣàtìlẹ́yìn. ok. orí àgbẹ̀ nígbèrè pàdé àgbẹ̀ orí àlùkò yóò bẹ̀rẹ̀ tẹ̀ fún ọ orí mi àfiré o kí ó má jìyà gbé orí mi o orí mi àfiré jẹ́ lọ́wọ́lọ́wọ́ kó mi má má kó sálẹ̀ bọ̀ orí mi ẹ̀dá tí ò lówó rẹ̀ wá orí mi bá ẹ wá jù ẹ wọlé. Ma? ẹ make comfortable ẹ jókòó. kí n jókòó ẹ ṣe mú. no no no feel at home. báwo ni kàn. pẹ̀lẹ́. ẹ ká sọ. Mm, ẹ ká sọ. ẹ ká sọ ma. o rántí ọ̀nkú tí mo sọ̀rọ̀ aago ọ̀nà aago fún ẹ àwọn nìyẹn ah uncle nice to meet you. ẹjọ ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ oh. ẹjọ sá i'm very sorry. èmi mà ti gbàgbé ogun kan to ṣẹlẹ̀ nígbà yẹn mo ti fi gbé ẹ fọlọ́run ìyẹn ti kọjá. ẹ ṣe sá. Okay. um, kí lè máa mu kí lè anything to bá ti wà ni máa jẹ o. ok um, but ṣókìlì lè máa like a àbí rice. bá jẹ rice kò bá Okay. kí ìtẹ́ fún mi tí mi ò ní jẹ. ok bóyá bá mi rò kìlì bí a kò bá mi ṣe yún àbámọ́lá. Sorry, I'm sure I bought drinks okay. Okay. All right then, Ushe. Hello, ma. Okushegun. Yes, ma. Um, ẹ ṣọ́ pé ẹ ti dáríjì mi. Tipẹ́ tipẹ́, ti dáríjì mi tipẹ́. Ẹ má bínú sí mi. Èmi náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ yẹn. Ó dàbí ẹni pé inú kan ṣì mí bí lọ́jọ́ yẹn. Ẹ má bínú. Ẹ má wọrí má wọ má wọ má wọ. ok má sọ̀rọ̀ bá wọn. ẹ jẹ́ ẹ jẹ́ lọ dáná. ẹ mú wa máa jẹ́ kí n ṣe mọ̀. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. àǹtí ẹ ṣe gan ma. olùwà ṣe. ẹ ṣe. ọ̀nkú ṣẹ́gun. ma yàtọ̀ síṣẹ́ tí ẹ̀ ń ṣe tí mo fi pàdé yín ṣé oníṣẹ́ mi tẹ̀ tún ṣe lẹ́yìn ẹ̀. àǹtí oníṣẹ́ mi tí mò ń ṣe ẹ̀mọ́ṣẹ́ tí mò ń ṣe ọlábẹ́kìn lè máa rọ́wọ́ mú lọ sẹ́nu ni kò síṣẹ́ tí mi ò lè ṣe mo máa ń jámá jámá káàkiri ni. àmọ́ tó bá jẹ́ pa iṣẹ́ ọwọ́ ni mo níṣẹ́. ok ẹni iṣẹ́ ọwọ́ àbẹ. bẹ́ẹ̀ ni màá. that's fine ṣé tí n bá ọ́fà yín ní decent job tí ó máa fún yín ní very good salary ṣe máa ṣe. Ah, àǹtí èmi tí mo lè máa ṣiṣẹ́ alábàárù ẹ máa offer me ní good job ẹ wá mi bí ṣe mo máa ṣe máa ṣe ah, ó lè nìkan ní mi ilé ìjà bí ṣe wà yìí. that's okay torí mo ní different projects tí mo ṣe lọ́wọ́ so màá wá bí kan fix yín sí ah. tó bá di ọjọ́ monday <laughs> màá test address office mi sẹ́yìn kí ẹ bá mi níbẹ̀. ah àǹtí ẹ ṣe gan-an ah ọlọ́run ní bá ti ń jẹ́ o ah iṣẹ́ pèèyàn tó nice báyìí ni ah in fact ẹ bá bí wọn bá táwọn èèyàn sọ èmi gan-an mo ń wo bí irú èèyàn olóle kí ni mo ṣe ah, mi mọ̀ pé nice tó báyìí ah ẹ ṣe gan-an mo appreciate o. ẹ má wọrẹ a máa sọ ṣètìbọ at least ìyẹn máa fún yín ní better life adé you know at least i restructure. Ah ṣùgbọ́n. ẹ ṣe gan ma. ẹ mú drink yẹn ọmọ àwọn sáàbù mi jẹ jẹ́ kí mi lọ fẹ́ṣin ah. náà. ẹ ṣe gan ma. Ah. ẹ ẹ ẹ make ara yín comfortable okay. yes ma. ilé yín lè wà. Ah. ọlọ́run má ṣe ṣé pé tí ojú. títí là kó gbọ́.